lè jókòó sínú ilé kó orí wá bá mi nù ilé ó máa jáde nì. ẹ nínú ọmọ àwọn orílẹ̀ lórí wà lóòótọ́ àmọ́ má rìnrìn kun ẹ̀ inú ló ṣe pàtàkì sí mi má rìnrìn kun ẹ̀ èmi ò sọ pé olóòrè kan kò lóyún àmọ́ ìrìn ẹ̀rìn kò bẹ́ẹ̀ lọ. ọ̀dà ẹ mẹ́mi ọ̀rọ̀ wà máa bẹ́ẹ̀ ni mà ẹ jẹ́ pé. ẹ lẹ ẹ lẹ wọ́n ti ṣépè sí mi tí wọ́n bá fún mi kẹ̀kẹ́ ṣáàgbókò kẹ́mu ọ̀gbìn omi tí mo tiẹ̀ ní òpin ṣó ti pọ́n ó ní kí ni méjì dẹ́ndẹ́ kọ́ ló ń ṣe tí mo ní o ṣe mẹ́ra mi. ọ̀rọ̀ tẹ́ sọ òun ló fẹ́ mú mi sọ nǹkan tí mo fẹ́ sọ yìí nítorí ẹ̀yin àgbà náà nẹ̀ bọ̀ ẹni wọn mẹ́ta ò gbọ́dọ̀ tòṣì àmọ́ tí wọn kẹta ò bá múra ó máa tòṣì ìwọ̀n dìrò ẹ̀gbọ́n máa tún tòṣì pẹ̀lú o. ṣìkẹ́mi ma kí wàá ní ìtumọ̀ àṣàmọ̀kùn pa fún mi. nǹkan tí mo sọ ni pé mo ní lọ́kàn láti tọrọ àyè lọ́wọ́ yín mi ìdẹ̀mọ̀ bóyá ẹ máa fún mi láàyè ipe kí n lọ máa gbọ́dọ̀ wọn ọ̀rẹ́ mi bóyá ó máa bá mi wá nǹkan kan tẹ́mi náà mo máa fi pawọ́ dà má lè fi tọ́jú yín mẹ́mí bẹ́ẹ̀ ṣe wà yìí kò dunnú mi wọ́n àwọn pé nǹkan tí bàbá wa tí kò lè ṣe fún yín kí mi náà gbìyànjú kí n lè máa tọ́jú yín kí n kọ́ làkọ̀gbé fún yín kí n ra mọ́tò tẹ́ máa máa gbé yín kọ́kàn tí yín náà lè balẹ̀ pé mi kì í ṣọmọ kékeré mo ti tó kí n máa ṣe fún yín jẹ. olú máa ṣe kẹ́mi. máa ọ̀rọ̀ ló sọ o ọ̀rọ̀ ọlọ́gbọ́n dẹ̀ wà nínú tó sùn kalẹ̀ o kéré lóòótọ́ láti wá ní tèmi àtàbúrò ẹ̀ máa jẹ àmọ́ tí wípé kí n wá yọ̀ǹda kó lọ máa gbé ní ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ èyí ló dẹ́rù bà mí o obìnrin ni ẹ̀ kò fi mí lọ́kàn balẹ̀. àmọ́ mọ́ ẹ̀mí ó yẹ kẹ́ ẹ mọ nǹkan tí mo lè ṣe mọ̀mí ẹ fọkàn balẹ̀ mo fi ń dá yín lójú pé mo máa ṣọmọ fún yín ọmọ alálùbáríkà dẹ̀ ni màá jẹ́ mi ò lè dojú tì yín. ṣìkẹ́ mi máa. ìlérí ló máa ń ṣe fún mi yìí. bẹ́ẹ̀ ni màá. pé òun ní dojú tì mí. bẹ́ẹ̀ ni. Hmm kò burú ó ti tán. Ah, mọ́mí sì kí n bá ti sọ bẹ́ẹ̀. ipe kí n máa lọ ah, ah, ẹ ṣe máa ẹ ṣe máa pẹ́ fún mi máa ẹ ṣe máa. àmọ́ gbogbo ibikíbi tó wù kó o gbé gbogbo ibikíbi tó wù kó o lọ máa ránra ẹ létí wípé òun láti rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe kó o mọ orú ilé ti jáde má jẹ́ ń jẹ̀bi o má dojú tì mí o.

hello sis ah, bọ́lá ẹ lọ. mo lọ sílé wa. ẹ eh, ok ṣáà lè gbé ẹ lọ bẹ̀. ẹ má wọrọ. kẹ̀yìn sí anywhere àtàbà ń lọ a máa gbé yín débẹ̀. mo ní kẹ́ má wọrí ibi tí mo lò jìnnà. ọgbẹ́ni mo sis sister sister hello hello hello hello sis ọ̀rọ̀ Ọlọ́run ni mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ Ọlọ́run. Um, kí ló ṣe lọ́hùn. ok kí mi àti ilé gbọ́ra ayé dámiláyè lórúkọ mi ṣé mo lè mú orúkọ yín. ok ṣèkẹ́mi lórúkọ mi. ok ṣèkẹ́mi ǹjẹ́ o nígbàgbọ́ pé gbogbo ohun tí ọlọ́run dá dáradára ni. why mo nígbàgbọ́. and um, o dẹ̀ nígbàgbọ́ pé gbogbo èèyàn àti ìwọ náà fúnra ẹ̀ ọlọ́run ló dá ẹ̀. yà mo nígbàgbọ́ pásítọ̀ dámiláre mo nígbàgbọ́ pé ọlọ́run ló dá mi. ok um, mo sọ pé wàá máa wo mirror mo dẹ̀ mọ̀ pé ìwọ náà mọ̀ pé ọmọbìnrin tó rẹwà ni ẹ́ and um, <laughs> ṣé ó. Um, ẹ wo Mr. Damila ẹ wo ti ẹ ṣe. okay okay wait oh, okay um, mean mean anything mo dẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa ṣé mo lè gba nọ́mbà ẹ̀ ká exchange number ọ̀sẹ̀. ọmọ kò possible. ṣé kẹ́mi. ọmọ ó ga fún Damila rẹ o ó dẹ̀ fi ilẹ̀ di mọ́tò ṣe lọ ṣá ó dẹ̀ mọ ibi tá à ń lọ nítorí ọmọ yìí ló ṣe lọ látẹ̀kọ́ṣá àdéhùn abá mi bíbá olófò òsì ẹgbẹ́. kì í ṣe pé mi ò tí ì rẹ yẹri o ọkẹ kàn sún ọ láàrin àwọn ẹyẹ ni kì í ṣe pé mi ò tí ì rúgbìn orí but you are definitely the most ah! beautiful woman. okay please okay ṣé tí máa ti fẹ́ nọ́mbà ṣó ti tán. Eh, yes ó ti tán eh, bọ̀ tó bá ti fún mi nọ́mbà wa máa gbé tí máa pè é. tó bá rán lọ́run. ó máa wọ ọlọ́run náà ọlọ́run tó dá ẹ̀kọ́ rẹ wá ó mọ̀ pé ọmọkùnrin bíi ti máa pàdé ẹ̀. ó yá fún mi fóònù ẹ̀. màá dẹ̀ fún ẹ fóònù wàá dẹ̀ tẹ nọ́mbà màá dẹ̀ pé wàá dẹ̀ gbé. kó lè work out bẹ́ẹ̀ ìgbà tẹ́mi ti lé ò ní lọ tí wọn náà tún wá sọ ní lọ àbá your best friend the excuse wo ló fẹ́ fún ìgbà tó máa sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ bọ́ sí wọ́n máa níyàwó ẹ̀ ló influence ẹ̀ ìyàwó ẹ̀ ló kó sí mu torí ẹ̀yìn ọkùnrin ẹ̀ kí n pẹ́ da gbogbo lóbìnrin lórí kí ni wọ́n ra aṣọ fún ìgbà tó mọ̀ pé ní lọ. oh my dear wọ́n ní ẹni téèyàn ti mọ̀ lọ́jọ́ àti ti pẹ́ hmm. kò tún yẹ kéèyàn máa máa jiyàn nípa ọ̀rọ̀ ẹ̀ ó ti mọ̀ wípé nǹkan gùn bá ti tó yẹn. ṣé mi ń lọ rárá èmi náà ń lọ rárá. I don't have to force it. Ebot kí ló raṣọ fún ríraṣọ bí you've given the impression already wípé yeah you been at ten. <laughs> no no please stop no I cannot come out now we me really my parents are home mi ò lè jáde I call I love you too but I cannot mi ò lè jáde. See, I have to call you back. You don't, no, no, do not call her back. Keep talking. I want to know who the person is. have Yeah, I'm waiting here. Daddy, who's, who's her? Uh, eh. who's she? Who? Your sister now, the one that's talking. No. Come on, please. Uh, oh, okay. Frankly, um, a wa and I just fell in love with her. But um, ah, that's interesting. Nothing serious. Our education serious. It's nothing serious like that. No, no, no, no, no, no, don't give me that. No, no. Why don't we there for? Why? What destiny? Don't go there for. Okay, mom, dad, um, I'll speak with you about her later. No, no, no, no, dad, Larry, no, no, no, dad, man, we no, no, no, joko, joko. Dad, what? down. Okay, uh, okay. Sit down. I am seated. No, no, ṣé yóò ti ṣe tán látẹ̀kọ́ ni? Àǹdà ló ń kàn disturb disturb mi mara Wow sexy baby. Um, ṣe ti drop number bọ̀bọ̀ yẹn. Oh. all right. Um. tẹ bá ti débẹ̀ ẹ make sure pé snap ilé then street tẹ gbà wọ ibẹ̀ yẹn send ẹ sí mi lórí whatsapp. Uh -uh, trust me now o pé mi kì í má gbàgbé irú nǹkan bẹ́ẹ̀. and then um, tẹ bá ti débẹ̀ yẹn ó ti yé yín àwọn bóyá sọ yẹn a máa ṣe o get ẹ. wàá ṣe eré ọmọ mi <laughs> so everything ti wà lọ́wọ́ flaky details so. kò take care rẹ ṣáà take care ah, ah. lórí tó ń wò báyìí. <laughs> pè ní látàárọ̀ tẹ́ wà fẹ́ dé ẹ kọ́ ara ẹjẹ́ pásítọ̀ pé wà. ẹ gbé kọ́ wọn kẹ gbọ́ nǹkan tó fẹ́ sọ. lórí fún nǹkan náà ok. hello. hello Ṣìkẹ́mi how are you. mo ti ń pè é láti ẹ̀kan ògbé kọ́ọ̀lẹ̀ what happened. mo ti sá láti máa gbé ni owó tí ń disturb peace mi ni ṣe gbé. oh come on how can you even say that call me disturb. Eh? may I can introduce ẹ sí Prince of Peace. Prince of Peace. Furniture. Very <laughs> funny. Okay, I was thinking maybe I can take you out. We can have lunch together, then, you know, chill, go to the movies or something. Let's just have time together. ok mo ti gbọ́. kí wọ́n á gbé ẹ the way you sound like that ṣé kí wọ́n á gbé ẹ. all right i will i'll be with you in a moment okay hey mom mom. wow prince of peace okay <laughs> ẹ ṣáà lè ṣe pẹ̀lú kẹ́ appreciate so lọ́rọ̀ kan báyìí o fẹ́ jáde àbí. ẹ mo fẹ́ jáde àmọ́ jáde tèmi ó yàtọ̀ sí tiwọn. ìpẹ̀lẹ́ o tí jáde ẹ̀ yàtọ̀ let's not forget ṣé o rántí nǹkan ta sọ fún mi. bẹ́kẹ̀rẹ̀. no love kò sí love nínú dictionary wọn. ẹ wò ṣé yín nìyẹn. àwa máa sọ tiwa fún ẹ tó ṣe kí ló fi sọ bẹ́ẹ̀. báwo ni mi ṣe lè sọ bẹ́ẹ̀ ẹ máa ṣe ẹjọ́ ń lọ bìkan àwọn àánú mọ́tò ó drive ó tún wo obìnrin mi. ọlọ́run ọlọ́run mi ò róbìnrin mi. i don't see see whenever tèmi àti ẹ bá ti wà kọ́ mi kí róbìnrin kankan mọ́ believe me jẹ́ kí n sọ̀rọ̀ tán fún ẹ mi nífẹ̀ẹ́ kí mọ̀ mi gbélé yìí but tí o bá wà nù lé mi tó jókòó báyìí tí ìyá mi bá jókòó mo lè rí ìyá mi wọ́n nìkan ni mo ń rí o. Ah, are you sure? I am sure now. How can you ask me if I'm sure? Because it is the truth. What? What? What? What? You do, do this your house. Oh, jẹ́ kí mi náà ṣe kẹ́kọ̀ọ́ fún ẹ. Okay. Ṣé wọn bó ṣe tó náà ayé mi? I don't know. Àfi ah, tó bá sọ fún mi. Hmm. Ìwọ. Hey. Bébí, bébí. Ṣé ọ̀hún pé àwọn ọ̀rẹ́ ò like me. No. Oh, more like a relationship wa. <laughs> Damlayo, no, like it. No, listen to me. Ṣorí conscience ń not ìnìna tí máa ń ṣe bẹ́ẹ̀ sí mi o. Bọ̀yìn máa ń wò pé ẹni tí ọ̀nba ń bá nájà ló máa ń wò kó kí n wariwo ajá. Bọ̀ ilé ìtàn tó ń ṣe sí mi sí yìí fi hàn pé wọ́n wọ́n fẹ́ rí mi at all. Damlayo, Ọlọ́run like ẹ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé bóyá ibi tí wọ́n lọ yẹn bóyá ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ lọ́hùn bóyá ìbínú yẹn náà wá ń should I get you a place of your own? I can no. get you an apartment. I can afford it. No, not now. Yeah. Baby, jẹ́ kí n explain bó ṣe ṣẹlẹ̀ fún ẹ. Ó ti wà nù agreement gbogbo wa pé anybody nù wa kò gbọ́dọ̀ gbé ọkùnrin wá sínú. The reason yẹn tí mo fi sọ fún ẹ pé take him gba apartment yẹn fún ẹ, I can afford it. Eh. Honey, please, I, I have to go now. We'll talk later. No, baby. Mm. Listen, listen to you. You're not listening. Mark Pierre, we can talk about this, okay? I love you. <laughs> I'll see you later, okay? I love you. Hello. Hey, mom. Yes, son. Me, mom, come on, Yeah, who am I? Uh, this is my guest. Her name is Shikemi. Shikemi, that's her mom. That's her mom. Pẹ̀lẹ́, my dear. Daddy, àti mọ́mí ẹ̀ ń kọ́. Mommy, wà but daddy mi ti late. Hey, eh, yeah, sorry about that. Um, iṣẹ́ kí ni mọ́mí ẹ̀ ń ṣe. Eh, eh, mọ́mí ṣiṣẹ́ wọ́n mẹ́mí iṣẹ́ wọ́n scott pẹ̀lú ẹnì wọ́n àtẹnìkan wọ́n jọ wọ́n lè ṣọ́ọ̀bù. Mom, can, can, can, can we just go inside so we can talk about this? No. We are ironing things out right where you are standing. Um, Shikemi, hey, ehm, mo ń gbọ́, kọ́bí wo ló nọ́mbà number she Wọ́n Jerry? àwọn kan tó ọmọ school ọmọ kéékèèké. Mom. Tó máa ń jẹ. Mom. You keep quiet. I'm you talking. Talk I said no. Olúwadé oh, Amúláyé, I said no. Mo mo ń gbọ́rọ̀ lọ. Kí ni um, educational qualification ẹ? Okay, school start. School start? Okay. No, oh, can, can you... um, yọ yọ wíìgì orí ẹ̀yẹ torí mo mọ̀ pé orí ẹ̀kọ́ yìí. Oh no no no no no mom mom no. Mom, you are embarrassing her. You're embarrassing my guest. Wọ́n wọ́n bó ṣe rí látòrí dé sálẹ̀. Wọ́n sisi ṣọ́mọ mi tó gbà wọlé. Ó yá gbàgbé gbàgbé. Ẹnu kò sọ ẹja sílẹ̀ fún ọ. Ọmọ tó kọ wá balẹ̀ jẹ́. Ọ̀lẹ̀ ọ̀lẹ̀ gọ́dìgà gọ́dìgà. Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bó ṣe pọ́n látòrí. Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ nǹkan tó fẹ́ fi ọmọ tèmi. Ó sì rọ́kọ fẹ́ ọ. Ṣọ̀pọ̀nà ló máa pa ẹ́. Ẹranko jàtijàti ó lé oṣì. Ó lè ọ̀rọ̀. Mọ̀. Ọmọ. Is this really you? Because I want the best for my son. No, no, no, no. This is never the best for me. Why? She's my guest and this is my house. Ọlọ́dẹ̀mẹ̀ dẹ́rẹ́. Ọ̀dẹ̀mọ̀yà tó ní kì í ṣe nílé ló ń gbé dọ̀tí bọ̀ láéláé. I won't accept that. Ọ̀rọ̀ ọmọ Dangote bẹ́ẹ̀ kò náwó sí. Ọ̀rọ̀ ọmọ Yẹmí Ọ̀ṣínbàjò bẹ́ẹ̀ kò mú yẹn wá lọ́wọ́ fún mi ẹ wo nǹkan ọ̀hún àwí tó níyàwó. lọ́nà. káàbọ̀. Hmm. very fine kí ló ṣe ọmọ ẹ ló borun lójú mi kí ló lè tó yẹn. ó rántí last week yeah. exactly ọjọ́ tó yẹ kó lọ bá ọ̀rẹ́ ẹ̀. ọ̀ oh, pàtí ọ̀rẹ́ mi ok. ó rántí pé ìgbà tèmi pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ yẹn ló sọ̀rọ̀ ọmọ kan. yes girlfriend ẹ yes yes i remember. darling ló bá dé mi ní nǹkan bá dé mi ìdániláre bá mú ọmọ wa fine ìyẹn náà dáa. kí ló dáa kí ni tó dáa bàbá àìsàn ni ngbà tí màá rí nǹkan ọ̀hún ṣe lórí bí aṣọ àkísà táwọn onípọ̀ ọmọ ìjẹ̀bù fi ń nu ọwọ́. fọ̀rí fọ̀rí. Ah, ṣé bí mi ló gbé wá bá ṣe bí mo fojú ara mi rí ni kì ṣe nǹkan tá tẹ́ ọ tẹ̀lé accept wọnú ẹbí rárá ta lè tọ́ka sí pé ìyàwó ọmọ wa ni. ibo ló ń gbé yẹn bọ̀. are you serious. ibo mátọ̀fà tó wá pé a ní ajá ni ajá máa bù jẹ. àṣé òde tó yẹn ni. Ah, láti mi ò kì í ṣe kókó ṣe bí wọ́n bá mi ní ilé mo dẹ̀ rí nǹkan ọ̀hún gbà tó gbede. Eh, and bí mo dẹ̀ ṣe ń rí ọmọ ẹ̀ yẹn hey it's like it's neck deep with that girl wọ dámiláre kò ń ṣọmọ ékeré. what has that ah, got to do with. ó mọ ó mọ àwọn nǹkan tó ń fẹ́ náà. no èyí tó ń fẹ́ yẹn kò ń ṣe nǹkan tó tọ́ sí kò bí fìtì status wá sẹ́ ọmọ yẹn àtàwọn ẹbí ẹ̀ mo ti ṣe ń wo yẹn bàbá gòdì yà ni wọn ó wá bí tó máa ṣẹrù ká ní kó wá wẹ̀ kó fẹ́ wẹ̀ náà kó wá irú ti ẹrú status ti ẹ kó lọ fẹ́ kì í ṣe inú ẹbí yìí. she really that bad. oh my god. àwọn ah, pé mi ò rí. a wish kò rí ìgbà tẹ́mi dẹ̀ ti rí yẹn èmi lójú ẹ ìgbà tí mo ti rí wọn ti rí ni. Ah, ah, okay what do you think we should do. hey with the look of things the best thing at this juncture ni pé stylish ni ká separate wọn láì jẹ́ wípé wọn. how how do we do that. ah mo ti ronú gbogbo ẹ̀kọ́ tó dé. okay. let me see what you have on ground mi understand báwo ṣe fẹ́ separate ẹ̀ ṣàfẹ́ nà ni. Ah, ọ̀rọ̀ nínú ọkọ̀ nǹkan tá a máa ṣe ni. okay. ṣọ́nà tí wípé kọ́pìnà tó wà ní US lè bí. yes yes yes tí wọ́n embezzle and all of that. mi ìwà nífẹ̀ẹ́ kó mọ̀ wípé èmi ti bá ẹ sọ̀rọ̀ mo ti kó sẹ́yìn nínú. kẹ́ máa fẹ́ kó kẹ́ tẹ́lẹ̀ ní pé mi ti ẹ̀ bá sọ ẹ̀ẹ́dẹ̀fẹ́ you now sit down and talk some sense into it. okay. o fẹ́ kó máa lọ sí us kó lọ mójútó kọ́ pé mm-hmm. kó rí àṣìṣe legacy just it by the time tó bá fi máa kúrò ní nàìjíríà kó tó lóṣù bíi mélòó kan I'm telling you man gbàgbé your money. I think um, I'm seeing sense in what you're saying now. That's it. And lọ́wọ́ arọ́mọ alálùbáríkà mi tó máa lè choose tó máa mú àwọn ìfàmì lórí ìyàwó. Kí ṣe kí ṣe ṣe yẹn? Okay, okay, um, okay, this is what we'll do. I will talk with him man to man bọ̀ ọyàn níjàlẹ̀ ìmọ̀ ilẹ̀ ti ṣú and i'm tired so tó bá máa di àárọ̀ ọ̀la i will call him then i'll have a man and man talk with him. better. I think that will be better. That will yes. settle everything. Exactly. Don't let that bother you. Come on, let's go and sleep. Okay. Okay. Mm. Oúnjẹ nǹkan. Oṣù kú ànáwọ́ sí. Ah, ẹ wò ó, ìyá lè kẹ́ mi. Ẹ rọ́pẹ́ jù. Ah, tó ó ti tásìkò tó yẹ kẹ́yìn náà máa jẹun. àwọn ah, tẹ dúpẹ́. ẹ̀jẹ̀ máa jẹ pẹ́ lágbára. àmì o àmì àmì àmì àmì ẹlẹ́dàá mi náà dẹ̀ máa ṣọ́ ẹ bó ṣe ń lọ láyọ̀ ni wàá máa bọ̀ láyọ̀ kárí ọkọ mi ẹ mọ ṣe jẹ́jẹ́ o ẹ má ṣe jẹ́jẹ́ o ṣùgbọ́n má ṣe jẹ́jẹ́ o ó dẹ̀. mọ́mí ṣe kẹ́mi ó dàbọ̀. wá wá Àníkẹ́ wá wá. ìyá kẹ́mi ṣé ò kò sí náà àmọ́ orí gbogbo bá ṣe ń sọ̀rọ̀ láti ìgbà tó ti dé nínú ilé ni mo ti ń wò ẹ́ dáadáa tí mo dẹ̀ fẹ́ bí ẹ yìí mo mọ̀ọ́mọ̀ má fẹ́ béèrè lọ́wọ́ àbúrò ẹ tó ń jẹun nínú ilé ni. ọmọ mi ṣe kẹ́mi òye mi. ṣe kẹ́mi ṣe ìṣepò ti lóyún. Ah, mọ́ mi ṣe kẹ́mi mi ò lóyún ó dá ẹ lójú. mọ́mí ṣìkẹ́mi mi ò lóyún àti pé tí n bá lóyún mo mẹni tó ni àti wípé lásìkò yìí o mi ò tí ì lóyún. tó bá wí bẹ́ẹ̀. mi ò tí ì lóyún. àmọ́ kinní kan ni o. kinní yẹn. máa rántí o pé hmm, tó o bá lóyún o ò láǹfààní àti iṣẹ́ oyún o oore ọ̀fẹ́ oyún ṣíṣẹ́ kò sí fún ẹ o. ọ̀rà mọ́mí ṣìkẹ́mi ẹ fọkàn balẹ̀ kò lè sí láburú ẹ̀wọ̀n oògùn tí mo dẹ̀ gbé wá fún yín ẹ máa lò dáadáa. àà lò máa lò. máa tún yọjú sí yín láìpẹ́. kò burú bó bá dẹ̀ ti délé yín náà kò jẹ́ àmọ̀ pò ti dọ̀hùn. mo ti gbọ́ mọ́. kárí ọkọ lẹ́ àníkẹ́ lẹ́ ọkọ mi ṣọ́ gun o. Oh, how far? Hello, oh, Hi, ah, yeah. This is body. Oh, hi. Hi. Yeah, welcome. Hi. No. Yes, Daddy. I'm sure you are getting yourself prepared for tomorrow. Yes, sir. Uh, actually, I spoke with the man on ground, and um, èmi tell ẹ Sarah, sọ̀rọ̀. It's fine. Osha ni ó máa keep me up to date. So. ojúlówó ẹ̀ tí ń ro mí bí ẹni pé tó bá lọ. máa ń ṣẹlẹ̀ ní ẹ̀ ó ní ó wá pè mí ó jẹ́ kó wọ̀ ló wà ń bẹ̀ ló wá ń kó owó wa jẹ no no, ń kówó ara ẹ̀ jẹ. kó wà gọ o ṣe ti sọtán. that is it don really come me on. kò dẹ̀ lè kówó ara ẹ̀ jẹ. a ò lè kó ná. ọmọ kò ná ni. ilé ìtàn ṣe iléeṣẹ́ yẹn báṣubàṣu bó ṣe wù wọ́n gbà tó mọ̀ pa ibẹ̀ yẹn ò ń ṣe yá àgbàkà kan máa sáré gbé mọ́tò kan náà ń bọ̀ a máa plan ẹ̀ ni. but when you are there ọkùnrin mi á palẹ̀ ẹ̀ẹ̀kan kọ́ ẹ̀mí náà jẹ́ máa ṣeré wá màmá wá pay a visit then bó bá ṣe ń lọ kò máa try láti máa fún mi ní feedback. moreover tóun bá tẹ ẹ̀jẹ̀ dọ̀hún tó bá bẹ̀rẹ̀ sí ní kówó ná ta náà ló ní owó ọ̀hún ìwọ ni olúwadámiláre gbogbo nǹkan tá a ṣe kalẹ̀ pátápátá náà ta ló ní at the end of the day ìwọ ni yorùbá dẹ̀bọ̀ wọ́n sọ pé ojú mẹ́wàá wọ́n ní kò jọ ojú ẹni by the time you get there tó mójú ara ẹ tó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà mo rò náà máa sì ta ìtàn á rí pé ó ní nǹkan tì dé. But, son. Yes, ma'am. You don't look happy. Uh, no, I'm fine. I am happy. I'm fine. You sure? Yes, very sure. Well, I'm missing you already. Um, Dad, Mom, Mushila um, ṣe láwọn nǹkan park, so I have to go upstairs. Shake my sister. wá uh, Oh, no, it's fine. I'll be alright. So make it it's child. Lọ́dọ̀ mi ọmọ ṣì He's a man. Lọ́dọ̀ mi is still my son. Daddy. I want to go upstairs. Okay. Yeah, I'll join you shortly, okay? ṣé kìí ṣe pé ẹ̀ ń jáde. bí mo ti ṣe múra yìí mo fẹ́ wọnú yàrá mi ni kí n wá sùn àmúra ah, ah, ah, eh, eh. márùndé ni mí. kò rí bẹ́ẹ̀ ẹ wò bẹ́ẹ̀ ṣe wò mí mi ò bá jẹ́ eh, mo kàn ní kí n wá yọjú sí yín ni inú mi dùn pé ẹ mọ ọmọ yìí dáadáa ẹ mọ ojú yìí èmi ni mo bí iṣẹ́ rí bó ṣe wà yìí nínú ẹ̀ yín wà nínú ẹ̀ ṣe mọ̀ gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ dẹ̀ rè bí abiyamọ kò yẹ kí irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sọ́mọ kéèyàn má ṣèwádìí ẹni tí ọlọ́run lò láti fi ọmọ sí irú ipò tó wà yìí nígbà tí mo wá bí léèrè pé ta ló ṣiṣẹ́ yìí tí iṣu ọlọ́run fi ta yìí ó wá jẹ́ kó yé mi pé ọmọ yín ni ní inú ilé ń bí òun ni ó jẹ́ kí n tẹ̀lé wá pé ká tiẹ̀ lè mọ́ra wa. ẹ̀yin nìyẹn. bẹ́ẹ̀ ni èmi mo bíyàwó yín èmi mo bíyàwó yín ẹ ṣeun ṣeun ẹ ṣeun. irú rọ̀ǹbọ̀rùn bí ìyá lọmọ rí ó jọ ibi ìwòrán abẹ́rẹ́ nǹkan n kò jẹ́ mi pé orí olórí anytime tọmọ yín bá ti mú ọ̀nà rẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń ra orí fún un tó máa fi bòdò ti orí ẹ̀ ni ẹ ah, mo ti rí mo ti rí mo ṣẹ̀ wá rí àrídájú àti àrítọ́rúlé tó ti jáde lẹ́múrò òde mẹ́jọ yìí ah, ẹ máa pẹ̀lẹ́ kúrò ni o ẹ ó jọ mí lójú sábẹ́ ṣe wá kẹsẹ̀ lẹ́sẹ̀ tẹ̀tẹ̀ ní ọmọ yín lẹ́yìn tẹ̀ gbé oyún bọ̀ wá bá mi ṣé ìwọ ò ṣàlàyé fún wọn ni ó gbígbẹ́ àgbọ̀dọ̀ àkọ́mọ́dé tẹ̀ nínú ilé yìí Dẹ́rẹ́ ti sọ bẹ́ẹ̀ ó ló lè dé ó nítorí pé mo ti ẹ̀ fọwọ́ kan pẹ́rẹ́ pẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ó ní láti jọ ẹ̀ báyìí òun àti òun àti àwọn olùranipàdé mọ́ dájúdájú tí mo sọ́njọ́ kìíní àná ló ń fẹ́ ṣe gold ghanian ẹ wá lọ́la ta fẹ́ jókòó ti tẹ́lẹ̀. ẹ wo ẹ wo ìyá mi ẹ wojú mi ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá ní ẹ̀rí gbogbo ilé tí ẹ ní ọmọ yín sọ yìí kò jẹ́ sọ bẹ́ẹ̀ kò jẹ́ sọ bẹ́ẹ̀ ilé ti wá àwọn olè bí báwo. mo parọ́ nìyẹn. mi ì sọ pé ẹ parọ́. mo ku àwùjọ rẹ. mi ì sọ bẹ́ẹ̀ ìyá mi mo kàn rò pé kò lè sọ bẹ́ẹ̀. ẹ ti ní kò lè sọ bẹ́ẹ̀ èmi ni mo gbé àgbékalẹ̀ rán nìyẹn. ẹ wo ojú rẹ fi àánú mi ní fẹ́ ṣàtìyẹ̀ ṣe òun ló ṣiṣẹ́ ìtibẹ̀ òun ló ṣe síbẹ̀ o bóyá kẹ pè lórí aago kẹ tún bá sọ̀rọ̀ kẹ bí léèrè dáadáa á sòótọ́ ọ̀bẹ̀ fún mi òun kò lè parọ́ fún mi kò kí n fi ara bò fún mi ṣẹ́rí mo ti kan ilé tó mi ìfẹ́ tara yín ṣe ọlọ́run ẹ jọ ẹ jáde ní kọ́pàdé mi ra ah, màá. ó bẹ jó. ṣé bẹ́ẹ̀ mo fi tẹ̀ gbà wọlé àbí ah. kí ni kò bá ah, ẹ má ṣe bẹ́ẹ̀. ah mọ́mí ẹ má ṣe bẹ́ẹ̀ o. àwọn ọmọ ẹ̀dá mọ́mí ojú ni ti mọ́mí ẹ̀dá máa ń bẹ̀rẹ̀.

kó o dẹ̀ ṣá gbogbo nǹkan ní ẹ̀ ah. kó mọ̀ pé ojú ẹ̀ báyìí ló parí iṣẹ́ ni. àwọn ah, ọ̀jẹ̀ oh, wá gbọ́. tára ìgbẹ́ báyìí mo wọlé mi. wọn ọ̀jẹ̀ lè ẹ wọ ẹ bá. kẹ́mi ṣó tán àbí òtán ṣé bí à ń bá ẹ sọ ń gbà yẹn òun gbé fúkẹ́fúkẹ́ òun gbé fúkẹ́fúkẹ́ mo jẹ́ kó yí ẹ nígbà yẹn wípé love ò sí nínú dictionary tàwa yìí ó kọ̀ ó ní lọ́ọ̀bù ló fẹ́ ṣe ṣùgbọ́n ibi tí lọ́ọ̀bù yẹn tó gbé ẹ dé báyìí ó ti fún ẹ ní oyún ẹ̀yẹ nǹkan tèmi dẹ̀ mọ̀ ni wípé ẹni tó pọ kíní yẹn gangan síbẹ̀ tó enter the place gangan ọdún ẹ̀ ló yẹ kó wà bọ́sí bó ṣe wà yí òkúta ló jẹ́ fún wa náà ah, imagine ìwọ olóyún kò wà láàrin àwọn tó jẹ́ pé bẹ́ẹ̀mi dẹ̀ ṣe wà yìí láyé tèmi wá iye mi máa ṣáàyìn kóńgò mi ti máa fi kú ni aláyé má da iyẹ̀pẹ̀ sí gàrí tọ̀dọ̀ tèmi o ṣùgbọ́n ìwọ fúnra rẹ ló lọ ó dẹ̀ ti dé ẹnìkan tí ò bá dẹ̀ lọ kò kí ń dé advice mi fún ẹ ni wípé oyún ẹ yẹ ẹ gbé lọ sọ́dọ̀ fine boy bọ́ ẹ ìwọ ti sọ pé love ló wálé ayé ẹ wá ṣe èmi dẹ̀ wáyé wá ṣe kí ni awáyé wá kawó ni advice mi fún ẹ lẹ́ẹ̀kan sí ni pé kò gbóyún ẹ yẹ kò kó sì pé onú lẹ́mi kó má dókútà bá mi ṣó ti gbọ́. kúrò láàrin wa oníyà olóyún ẹ yẹ abasọ kò gbọ́. but but what. kò sẹ́ni tí ò lè ṣe mistake wọ́n sọ fún mi pé mistake ló ṣe yẹn mistake ni wọ́n á sọ fún ètò jọjọjọjọ bí ò ráyè ẹjọ́ nǹkan tó fẹ́ ló ti sọ yìí olóyún ẹ̀yẹ so ká máa bọ́ ẹ ká tún máa bọ́ ọmọ ẹ. olóyún ẹ̀yẹ ẹ pé kí ẹ kúrò ilé àgbẹ̀. Hmm. Báyọ̀. Yes ma. wàá máa wí pé kí ló ṣẹlẹ̀ tí mo mi invite sínú mọ́tò tí mi ní kó wá bá mi lé. nǹkan tí mo pè é fún wọ́n ní ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá mọ láàrin èèyàn méjì péré ló jẹ́ àṣírí. bẹ́ẹ̀ ni wá. pamọ́ sí ẹ lọ́wọ́ ni ìwọ ló dẹ̀bìlì bá mi wà mi ìwà fẹ́ kó kọjá àárín mi wà àti ọlọ́run tí má dẹ̀ ní kó wá bá mi lé ká sọ ìlú sí ọlọ́rọ̀ máa gbọ́ wọ́n wí ọjọ́ ọ̀la ọmọ mo mọ̀ pé ó máa mọ̀ dáadáa um, girlfriend kejì ẹ̀ ṣèkẹ́mi. Ṣèkẹ́mi. right. yẹ́ ṣèkẹ́mi mo mọ̀ dáadáa ṣeré the main purpose ta fi sọ wípé Kíkẹ́ńjì máa lọ sí US kó lọ manage company bàbá ẹ̀ actually àwọn tó wà ń bẹ̀ ṣe náà kàn kówó náà right wọ́n ti fẹ́ràn company yẹn down but reason tí mo ṣe ní kọ́kọ́ mi máa lọ fún ẹ pé kó jẹ́ kí Dáre lọ ni wípé a fẹ́ separate òun pẹ̀lú ọmọ yẹn Báyọ̀ without missing words ìwọ fúnra rẹ mọ̀ pé ọmọ yẹn ò bí fètí status family mi kí ló sọ̀rọ̀ ẹ̀dí gold digger fún tó fẹ́ jókòó lọ́dọ̀ sínú ẹbí ẹ̀ status tiẹ̀ ló yẹ kó wá láti fẹ́ kó mọ́mi náà wá status ẹ̀ fẹ́ nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi yìí mo mọ̀ wípé tá a bá yọwọ́ wọ kò lè remains àti get through sí dáre láéláé tí wọ́n bá ti block ẹ̀ tí kejì ẹ bá pè tó dẹ̀ mọ́ ọ́ máa sọ fún un tán with time tó máa gbàgbé ẹ̀ ọ̀rọ̀ bá parí so nǹkan tí mo fẹ́ kó I'm taking you to confidence and I want you to give me your word wípé o ti tọrọ àṣírí. Hmm. mọ́mí ṣẹ̀rí ẹ gba nǹkan kan lọ́wọ́ mi rí láti jọjọ́ and then eléyìí tẹ́ fẹ́ gbà lọ́wọ́ me mi ò ní choice mi ò máa ní láti ṣe nǹkan tẹ́ fẹ́ ni because eh, kó lè dá náà ní nǹkan tí ẹ̀ ẹ̀ láti ṣe ọlọ́run bá dẹ̀ jẹ́ kí ó ṣeé ṣe ẹ eh, mọ̀ pé dáre nífẹ̀ẹ́ ọmọ yẹn gan but ẹ eh, máa gbìyànjú agbára mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn kò ní ní contact yẹn lọ́wọ́. you can always find something to tell me. Hmm. ah wá nǹkan tó máa sọ fún at least tó fi wá nǹkan tó máa sọ fún yẹn o máa fi shift blame kúrò lórí ara tiẹ̀ ṣé you understand so even tó bá tẹ̀ ní anybody láti blame orí ọmọ yẹn ló máa da ìgbà tó bá sọ fún pé ò rí mọ́ àbí pò mọ́ wíwá about or something ṣé fẹ́ pé kó máa wá káàkiri ìlú fóun it's not possible. it's not possible kò sí problem eh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe dé bẹ́ẹ̀ ṣe confide nínú mi yẹn mo promise yín pé nǹkan tó dé kan bá ti dé kò tó rí ìtààmú màá ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ẹ̀ mà ẹ ṣe gan mọ́ mi thank you so yes, much so ṣé kí n drop ẹ ní àbí you find your way. Um, mo fẹ́ lọ tiẹ̀ fẹ́ lọ meet àwọn ọ̀rẹ́ mi ní junction gombe because i had an appointment so màá rí yín later wọ́n mi dáàdi nǹkan ṣáàlà fẹ́ni ẹ bá mi kí wọn tẹ́ bá délé wa yes ma ok ma. <laughs> àǹtí mi àǹtí mi. yóò ṣàlàyé kí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀yin nígbà tẹ́lẹ̀ wá ṣe báyìí kí lè fi kí ṣìkì mi máa ṣe. Ah, ṣó yẹ kí àgbàlagbà yín máa ṣòwò bí èrè ṣá torí èmi ò expect kí n bá irú condition tí mo bá lọ káti ẹ̀ wá sọ wípé àwọn mọ̀ mọ̀ wọ́n ti believe pé torí pé àwa ò lówó lọ́wọ́ báàs lè lówó lọ́wọ́ alẹ́jẹ̀ lọ́rùn àwọn dẹ̀ ti fẹ́ fọwọ́ lágbára lójú mi ẹ ṣe jẹ́ ká fa ọ̀rọ̀ tiwa lọ́lọ́run lọ́wọ́ kọ́ lọ́run gbèjà wa jẹ torí mo mọ̀ pé orí ó jàjò ògùn lọ. nǹkan tèmi expect pé kẹ́ ẹ máa ṣe ni pé kẹ́ ẹ gbàdúrà kí ọlọ́run gbèjà wa torí ọlọ́run nìkan òun ló lè gbèjà ẹ̀dá o ohun kan tó kàn dé mi lójú ni pé kò kúkú possible kí obìnrin sọ wípé òun fẹ́ pe ọkùnrin ṣe bọ́ mọ́ wọn lórí. ló sọ pé wọn àwọn dẹ̀ ti fẹ́ ṣe bó ṣe wù wọ́n nìyẹn káwa náà pè ọlọ́run kọ́lọ́run gbèjà wa jà ẹ́ àǹtí mi mi ń láìkì bẹ́ẹ̀ ṣe ṣe pàtẹ́ ìṣe báyìí kí fẹ́ kí ṣìkẹ́ mi máa ṣe mi ń láìkì ẹ̀ à ṣe mo dúpẹ́ ẹ̀gbọ́n ti fọ̀rọ̀ mọ́ ọlọ́run ṣùgbọ́n mo mọ̀ wípé ọlọ́run tó wà lókè kò ní fi mí sílẹ̀ fún ìdájọ́. ìyẹn ti ṣú ọ lọ́hùn ní fi wálẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n yàn mí jẹ hmm. àbí ipò tọmọ ìwọ ẹ ṣé màá wálé kó lọ ṣẹ́gun mi àbí kí ni mo fẹ́ bọ́ lọ́hùn fa oúnjẹ tí ò tí ì tó ìyá àtàwọn ọmọ mi jẹ wọ́n tún dá bùkátà mi. ẹ wo ó ti tó àǹtí mi ó ti tó ó ti tó ẹ mọ̀ pé mi ò fẹ́ máa rójú yín báyìí ṣìkẹ́mi kí ni gbogbo eléyìí ń sìn. Ah, ah kí ló dé mi ò fẹ́ o mi ò fẹ́ o mi ò fẹ́ o kó o yá nu ojú ẹ ọlọ́run á gbèjà wa o ti gbọ́ o ti tó o ti tó àǹtí mi. ẹ̀bà yín wọ̀tọ̀ nìkan tí mo wá rí yín fún ọ̀rọ̀ tí bí tá a jọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ẹ̀gan mo ṣe wá bí mo ti rí gbà <laughs> mo ti rí gbà. jàre má bínú jọ. ẹ bọ̀ báyọ̀ kí ló dé tó máa ń múra bí obìnrin báyìí náà ṣé gbogbo nǹkan tó fẹ́ wọ̀ náà rè. o ṣáà mọ̀ pé bí tá a lọ yà gbọ́dọ̀ lukọ ra ìdè bẹ́ẹ̀ yẹn ṣó ti yẹ má bínú má bínú. èmi ni mo lukọ ra ìdè báyà mi. no fìyẹn sílẹ̀ jẹ́ ṣáà jẹ́ ká máa lọ. ẹ bọ̀dà báyọ̀ ẹ ká sùn ẹ ká sùn bọ̀dà báyọ̀. báwo. àbáyọ̀ ẹ wáyé mi lóde ẹ wò kọ́ sí ẹ wò after three days sí dámiláre lọ fóònù mi sọnù mi ìdẹ̀rù owó tí máa fi fóònù mi débi pé máa retrieve line mo dọ́dọ̀ mọ́ mi ṣe ni mọ́ mi ẹ̀ mi bí ajá mi rí dámiláre bá sọ̀rọ̀ ọ̀yà ń jẹ ẹ wò mí bírábá ọ̀yà ń jẹ mí ẹ ìṣáájú mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ó mọ ọkọ tó ṣẹlẹ̀ sí i torí ojú ló máa ń rojú ṣáà nǹkan tó happen sí ni pé Dámiláre ò sí around báyìí mm, mm. three days ago tí mo bá sọ̀rọ̀ ó lóun fẹ́ kúrò nínú country so ó máa padà sínú country after three days so tí bá fún ẹ ní nọ́mbà tó ń lò sí tí ò bá lọ wàá rò pé bí mo ṣe kà fún ẹ so nǹkan tí màá kàn ṣe fún ẹ sì ni pé o máa ní láti rí mi later láti lè fún ẹ ní nọ́mbà tó bá lò tó bá pè mí padà mm. so tó bá pè mí yẹn nọ́mbà tí bá fún ẹ yẹn òun ló máa fi gẹ̀ tiẹ̀. ọ̀dà báyọ̀ ìyà ń jẹ mí mo ti dójú tí ìyá tó bí mi lọ́mọ ọmọ ọ̀rẹ́ mi gan ti sá fún mi ẹ wo kò sí ìkọ̀kọ̀ fún mi mọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi wá dà mí láre ìlérí tó bá mi ṣe kọ́ nìyí. ìyá oníjẹ má wọrí má wọrí pẹ̀lẹ́. ibo ló ń lọ ná. ẹ wo tí bá ti gba oorun báyìí tí bá ti rìnrìn ẹ wo àti délé ò tiẹ̀ nira fún mi. ok àwa ń jáde sí iná bọ̀ṣẹ̀ máa fún yín lówó tó máa fi wọ mọ́tò padà. bẹ́tọ̀ bẹ́tọ̀ bẹ́tọ̀ má lè jẹ ṣé ti yẹ so okay mama expect it. àbí ká gbé ẹ e dání. ẹ bá wọn ẹ jẹ́ kí owó bí máa dé. all right all right take care. Eh? pẹ̀lẹ́. Yes, tó bá wùn ẹ́ tí n bá ti jáde tán gbogbo àwọn màmá tó ń ta ẹ̀wà ládùúgbò tó ń ta ta yẹn gbogbo wọn ni kò bẹ̀rẹ̀ sí ní máa bú káàkiri o ti gbọ́. mo fẹ́ yanṣọ́ ẹ o. mo jẹ́ ẹ̀rọ ọmọ mi òun náà jẹ́ kọjọ kọjá yìí. ẹ ká sọ. báwo ni jàre ni o. ẹnì ilé fẹ́ bá mi fọṣọ. ṣé lè lápá aṣọ lójú ẹ̀. Ah, ah. níwọ̀n alápá àkè yìí náà. rárá èmi nìkan pè mí àti mọ́mì mi ìwọ àti mọ́mì ẹ̀ lẹ jọ fẹ́ wá fọṣọ bí báyìí ìwọ tún ń wáṣẹ́ fún mọ́mì ẹ̀ ni ah. ọ̀rẹ́ mi. màmá ò lè jáde ni àwa wáṣẹ́ wa ó dáa kò burú tó bá di ọ̀la èmi ò sí nílé tó bá ti dọ̀túnla kí wo àti mọ́mì ẹ̀ ẹ̀ máa bọ̀ àwọn ọba aṣọ tí ń bá nílé. ẹ ṣé wọ́n. orí ìdìde dìde dìde ọlọ́run ló lọ pẹ́. màmá ẹ tó sọ pé ẹjọ fẹ́ fọ aṣọ yẹn kọ́. àwọn náà dì ní. Ah, ah. àbí irú rádaràda wò ni. arọ ló gbé wá fún mi kó wá bá mi ah. fọṣọ. Mm-hmm. ìwọ fúnra ẹ tó wá ò lápá aṣẹ o tún wá fẹ́ gbé wá o lọ gbé arọ wá fún mi ṣé bó ní mọ́mí ẹ ló lè fọ aṣọ ṣẹ́ni tó fẹ́ bẹ́ẹ̀ mi fọ aṣọ lélẹ̀. mo lè fọṣọ mú mi ẹjọ ẹjọ ṣe gbó. Ah, arọ lè fọṣọ. mú mi ẹjọ ṣó lórí burúkú lẹ́yìn ah, méjèèjì. mú mi ẹjọ ẹjọ. sáyé yín fẹ́ bàjẹ́. Ah. <laughs> ṣé mo ní mo fẹ́ arọ kó bá mi fọṣọ ni. ẹ má bínú ẹjọ́ máa fọ. ìjọ tí mo ti rí ẹni mo ti mọ̀ pé lórí burúkú ni ẹ. Ah. mọ́mí ẹ gbéṣẹ́ fún mọ́mí ẹ gbéṣẹ́ fún ṣé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ má bínú. ọya wo dídé dídé dídé jáde kọ́kọ́ sì dídé fún wa ti yá máa gbára dáadáa yín lọ. <laughs> ìwé ìwo leléyìí. ìjọ mo bá yín kò. ìjọ gbé aṣọ mi wọlé fún mi. Oh. jẹ má wọrí má wọrí má wọrí. ọ̀pọ̀ ẹsẹ̀ mi dùn lọ́wọ́ òdùn mi. ìjọ. ọ̀pọ̀ bá yín kò. olówó mi fẹ́ bí ó pa yín yá wa. ìwọ ẹ̀jẹ̀. ga o. you've changed. I will. thank you sir. ìgbà tí mo délé wọn ní ah, o ti kúrò lọ́dọ̀ wa kó bá wa ṣiṣẹ́ mọ́. Ah, bẹ́ẹ̀ ni mo ti kúrò bẹ́ẹ̀. wọ́n dẹ̀ ló ti máa rí. bẹ́ẹ̀ ni sà. ọmọ ẹ̀ àtà ẹ̀ àwọn ọmọ ẹ̀ àtọ́ ẹ wo àlàáfíà la wà sà. adúpẹ́ fọlọ́. àwọn ará òun kọ́ sà. adúpẹ́ fọlọ́. ọlọ́run ṣeun ah bọ́dá dá mi láre. mo ti ń wá láti rí yín ṣùgbọ́n mi mọ bí mo ṣe lè rí yín. o fẹ́ rí mi. ẹ eh, mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín. ok wọlé ka no don't worry. rárá sà. Uh, ṣé kò ń ṣe nǹkan tó le. kò ń ṣe nǹkan tó le ó dẹ̀ tún le náà díẹ̀. ṣé mo last time tẹ fi wá nígbà tẹ dé tẹ kọ́kọ́ wálé láti lóyìnbó ńgbà yẹn. tẹ fi wá bẹ́ẹ̀ um, ìyàwó. mo rántí ìyẹn ti ń lọ bí ọdún mẹ́wàá ń sìn. ṣé mo pé girama sọ yìí pé ìyàwó yẹn ti kú pẹ̀lú. Eh, eh, oh, àbí kí la fẹ́ ṣe fọ́lọ́hún bọ́lá ń ṣe kádàrá ni. ìyàwó yín ò kú o kódà mo ṣì rí wọn bí ẹ̀ẹ̀mejì kó tó di pé mi fìbẹ̀ sílẹ̀ kódà wọ́n ti bímọ ọmọ wọn lẹ́wà. ìgbà tí mo wá wálé yẹn kí ló tó sọ fún mi. mi ì lè sọ nǹkan kan. o lè sọ fún mi báwo o ti lè sọ nǹkan kan fún mi ah ó dẹ̀ ní kí n má bínú irú ọ̀rọ̀ kan ò ló ń sọ ó dẹ̀ ní kí n má bínú ṣojú gbogbo yín bẹ̀ ni mọ́mí ṣe sọ fún mi pé ọmọbìnrin yẹn àtọmọ orí pé kú toyún toyún gbogbo ẹ̀yin workers nínú ilé kò dẹ̀ sẹ́nìkan tó lè sọ fún mi ó dẹ̀ ní kí n má bínú. ẹ má bínú à lè san kankan fún yín. ẹ ṣe lè sọ fún mi kí ni reason tẹ́ ṣe lè sọ fún mi bolo bolo wa. Ah, mi ò mọ ibi tó ń gbé o mo rí wọn bíi ẹ̀ẹ̀mejì kan ní àárín street kó tó di pé mi ì rí wọn mọ́ nǹkan tí mo ṣàmọ̀dájú ni pé wọ́n ti bímọ ọmọdé wà pẹ̀lú wọn. ìdáná ṣíṣì kù ni ìbúrú tí ọlọ́run bá lè ṣe kí mọ́mí bàbá agbóúnjẹ wa ká bá ti dáná tán ká jẹun tán wọ́n wá sáré wá igi míì kó tó lè pa lọ sọ́jà ṣó gbọ́.

àǹtí kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ ṣe yàkà báyìí mo sì ní ṣọ̀bẹ̀dẹ̀ gbóúnjẹ àwìn lọ́wọ́ ọmọ tẹ́ ẹ bá ń bẹ kí ló dé. ìyá ta ni. ìyá ìdẹ́ni tó tán tán sìn ìyá rẹ̀ ìyá ẹ̀ bọ̀ lọ́sàn. ẹ mọ mi wá kó ikàn yín tó bá kàn yín a máa pè é ẹ jẹ́ wọn tẹ́ ra. ẹ jẹ́ wọn tẹ́ ra. ẹ wo bí ṣe rí. mọ ìmọ̀ ẹgbẹ́ fún wọn ẹgbẹ́ fún wọn bóyá wọ́n fẹ́ wù kán máa bù kún un ẹ jẹ́ mo fẹ́ ṣí mi. ẹ gbọ́ wọ́n jọ. bọ́wọ́ kò dá wọn kó gbàdọ́. darí àti. ẹ̀dá kí ló ṣẹlẹ̀ ṣé ẹ fẹ́ kó bá mi ni. tí wọ́n fẹ́ kú lọ ikú ọmọ ló tún pa yín pàápàá nítorí tèmi kan tún ni àmọ́ kó tún pọ́jọ́ kó pojú tẹ́ ẹ lọ ọmọlé àbúrò mi tí mo rí gẹ́gẹ́ bí ẹnì kejì mi ikú tún gbóhùn lọ ẹbí <laughs> nìkan ni mo wá ń dàgé tí mo dàfà láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ẹni tán tẹ́ fi oyún ẹ̀sìn mi nínú ìyá rẹ̀. Má ṣe ẹ kí lè ṣèbí tálíwò ṣe. Kí lè ṣèbí gbọ́. Iye nìtàn iye nìtàn ẹnìtàn tó ti tó ti pẹ̀lẹ́ kò má sọ fún wọn iye nìtàn kí ló tó fẹ́ fi ẹkún ṣe rẹ̀ léṣe torí ọlọ́run torí ọlọ́run ẹkún tó ń sun nísìn láti ọdún tó ti sọ ẹkún yìí kí ló ṣe fún ẹ kí ni changes tó mú wá fún ẹ ó condition tó wà wọ́mọ́ lọ́mọ ó ṣe wọn ọlọ́run ọba ló ń ṣọlá ìwọ kọ́ lọ́lọ́run tó dẹ o. kí lè ṣe bí gọ́gọ́ ta ni mo ṣe. iye nìtàn sista ni mo ṣe gan. o ò ṣe anybody. ẹkún kọ́ ló máa solve problem. kí ló dé tó dé pé every year ló máa wá máa sunkún sunkún lórí sàárè màmá kí ló dé jẹ́ kí màmá yìí sinmi ṣé kò sinmi kìbákìbọ. <laughs> má sunkún mọ́ má sunkún mọ́ àtọ́jú tó ti ń sún nìsín kí ni solution tó mú wa. tó o bá ro tara ewu tọmọ yìí. àgbèké wọ́n ní kìbákìbọ. wọ́n ní kí n wo tẹ̀lé tán. àmọ́ ẹ máa tẹ́lẹ̀ tán yín lọ́la jọ kópa kò sẹ́ni kejì kò sálábàárò. Ah. ó yá ó yá ó yá. tó bá tó bá tó màmá ní agbára láti ṣe fún ibà tó bò fún wọn ti ṣe.